ìfẹ́ dára eré ìfẹ́ ládùn eré ìfẹ́ dùn yóò gbà ṣe bọ́mọ́lá ó fi bí. àìdíyá kí ni mo ṣe ẹlẹ́yìn ò tiẹ̀ lọ bí kankan orí yẹn ò ṣe tiwa. ìfẹ́ ni eré ìfẹ́ dára ó dùn yóò gbà orí nìyẹn ò fún gbogbo àwa lárédè gbogbo àwọn olólùfẹ́ tó jẹ́ pé àwọ̀ kéékèèké ti wà ẹ jẹ́ ká rọra fi pẹ̀lẹ́ kùtù ká fi yanjú ẹ̀ nítorí pé kí ni ọmọ náà la máa fi bí. bẹ́ẹ̀ ni àwọn ìdílé aláyọ̀ mi wọ́n ṣì wà lórí ètò ẹ kú kalẹ̀ ìdílé aláyọ̀ mi. ẹ kú àlejò wa ọgá mm. olúwa ṣeun ọgá àdúgbò fọlọ. ẹ ṣe àwọn aráàlú ń gbádùn yín ah, lórí ètò akínyìn o ẹ kú ètò wa o ẹ máa rójú wo. lágbára Ọlọ́run kó tó ní pé mo lọ sí abala eré ìfẹ́ ẹ bá ọ̀rọ̀ kan lẹ́nu mi nígbà tẹ́ ẹ dé lálàkọ ẹ dárúkọ eré ìfẹ́. ẹ kó tó di pé mo lọ sí lórí pápá iná. bẹ́ẹ̀ ni. ah ibi ò lè gbà wá o. a máa gbà yín. ah ok ó di dandan. ó dáa. ẹ bá ọ̀rọ̀ kan lẹ́nu mi tí mo fi sọ ìtàn kékeré kan nígbà tá a bẹ̀rẹ̀ ètò ilé ní. bẹ́ẹ̀ Eh, ẹ̀yin ẹ jẹ́ n bèrè láti ọ̀dọ̀ brọ́dà mi ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tírú nǹkan tó ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé eh, ìyá yín wá ó dẹ̀ wọn ìyàwó yín ṣe oúnjẹ fún wọn wọ́n dẹ̀ wá ní kí àbúrò yín lọ palẹ̀mọ́ kó lọ fa bọ́ gbogbo àwọn wàhálà yẹn tó bá jẹ́ pé ọ̀dọ̀ yín ló ti ṣẹlẹ̀ kí lẹ̀yin ṣe máa dá sí ní ìṣẹ́jú kan nítorí àsìkò. ìyàwó ní tèmi náà tó bá fi dá ti tèmi hmm. púpọ̀ irú àwọn wàhálà báyìí ó máa ń wáyé látọwọ́ àwọn látọwọ́ ọkọ hmm. torí ọkọ ti mọ ìyá ẹ̀ kó tó fẹ́ yàwó hmm. ó ti mọ irú ìyá tó ní pé ah, ìyá mi máa ń láìkì nǹkan báyìí ìyá mi ò láìkì nǹkan báyìí so tó bá ti wá fẹ́ yàwó pé mi ò lè gbé ìyàwó mi lé ìyá mi lọ́wọ́ àbí mi ò lè gbé ìyá mi lé ìyàwó mi lọ́wọ́ nígbà mi kò kí ń work ẹ máa wo àárín ara yín ni pé ah, kí ni ìyàwó mi náà láì fún àpẹẹrẹ kí n má gbà yín lásìkò tàbá ní ṣíṣe é ṣe nínú ẹbí wa màá ti pe ìyá mi mọ́ mi ṣe ti gba olópò hmm. èlò lówó olópò iye báyìí ni ìyàwó mi ò mọ náà gídà o hmm. a lè parí ọdún kí n tí wàá máa nọ́ọ̀sì èéfín igi nímú ìyàwó mi ìyàwó mi ò mọ náà ìyá mi yẹ kankan fẹ́ dà ságiri pé ah, mọ́ mi ìyàwó mi ò mọ náà ok màá tún fi ṣeré fún wọn hmm. mi ò tún ní bá wọn mu lágídí kọ́ máa wò pé àkílódé ah, ṣé ìyàwó ẹ ti gbé nǹkan míì jẹ fún ni máa hmm, hmm. mọ́mi ẹ jẹ́ ká gbólópò ẹ̀wọ̀n páyé ti dáyé mi ò dẹ̀ ní nìkan lọ gbólópò fúnra wọn hmm. adẹ́ fún wọn lówó ẹ gbólópò so tó bá jẹ́ ìtẹ́sọ tó ń wá sílé ojú ló mọ̀ nǹkan tó yónú àwọn àbúrò ọkọ mi wà àwọn ti bàjẹ́ ni kò wọn ò náà ìyẹn pé tán bá délé àwọn gangan náà ṣe máa mọ̀ lọ́rùn pé ah, ọ̀ràn làwọn kó sí torí bá délé àwọn àbúrò mi wálé mi tó bá dẹ̀ délé mi táwọn ọmọ wọn bá ti jẹun èmi ẹwà ẹwà ìyàwó mi gan mọ̀ mi ò ráyè hmm. ìdá kí n rọra fi gbogbo inú lélẹ̀ fún wọn kí n jáde àbí kí n rọra wà ń lé pẹ̀lú wọn èyí tó bá ṣe tí ò nọ́mà ṣé ìyá ètò gbé síbẹ̀ yẹn kò wá òkè gbé kúrò bẹ́ẹ̀ á hmm. ti mọ̀ hmm. ìyàwó mi náà dẹ̀ jù nímọ̀ tó yẹ kó káwọn tó gbé gbálẹ̀ òun gan ti ó ti gbé sẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n gan délé èèyàn tó ti bá gbogbo ẹ̀ nímọ̀ tó o ò ní gbé síbi tó ní nǹkan ọ̀fẹ́ tí hmm. ó wà lọ́wọ́ ọkọ ó wà lọ́wọ́ ọkọ ó wà lọ́wọ́ ọkọ ó wà lọ́wọ́ ìyá hmm. tí nǹkan bẹ́ẹ̀ bá ti wáyà mami ó ti rẹ ọmọbìnrin yìí ó lè lọ bá yẹ ẹ ní kọ̀rọ̀ mami hmm. ó ti rẹ ọmọbìnrin yìí ó kódà ẹ̀kọ́ yẹn kò fẹ́ dáná fẹ́mi gan toró ti rẹ̀ mú mọ kó ti ṣe wàhálà bọ́ nítorí pé orí tẹ́ dé ló fi ṣe nǹkan tó ṣe yẹn. ẹ ṣe bọ́dà eh, mi ẹ kú ohun ẹ ṣe ẹ ti gbọ́ àmọ̀ràn látẹnu àwọn ìdílé aláyọ̀ mi ní ìtàn kékeré tí mo kọ́kọ́ sọ nígbà tá a wọlé léni gbogbo àwa tírò eléyìí bá ti ń ṣẹlẹ̀ nínú ilé wa wọ́n sọ pé ká máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi sùúrù ká máa fi tó wọ́n dẹ̀ tún ní pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn pé ọkọ ìyàwó ló mọ bó ṣe máa bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ó tún mọ bá ṣe bá ìyá ẹ̀ náà sọ̀rọ̀ ẹ tí wọ́n bá fẹ́ ní ohun kan tàbí méjì láti sọ sí ọ̀rọ̀ yẹn tí àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi ẹ lórí Instagram lórí àwọn social media mi ẹ ṣe àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹ jẹ́ ká mọ àwọn èròǹgbà tiyín náà pàápàá bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé ẹ ti mú nǹkan dání lénìí bẹ́ẹ̀ ni o abala eré ìfẹ́ náà ni mo bọ́ sí báyìí hmm. ṣé wá rí eré ìfẹ́ tí àwọn aráalé fi ránṣẹ́ ó kà báyìí pé láti ọ̀dọ̀. àwọn aráalé ló fi ránṣẹ́ àbáwọn àlàyé yan ìta àfẹ́ ah, ẹ jẹ́ àyàn ìta àfẹ́ ṣùgbọ́n àjẹ́ aráalé ló fi ránṣẹ́. <laughs> àwọn ará ilé ló máa fi eré ah, ìfẹ́ ránṣẹ́ ilé ìwà lágbára bá a ṣe ṣe ń lè wa ìwọ bùnmí ni. <laughs> bẹ́ẹ̀ ni jẹ́ ká gbọ́. apá kìíní láti ọ̀dọ̀ bọ́dà mi ló ti bẹ̀rẹ̀. eré ìfẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wọn ni ká gbà wípé ọ̀rẹ́ yín ni arábìnrin tó jókòó tì yín yìí ẹ ti wá nífẹ̀ẹ́ sí wọn gan ni ẹ wá fẹ́ gbé eré ìfẹ́ yín lọ sí ìpele kejì next level báwo gan-an náà lẹ ṣe máa sáré bá wọn sọ̀rọ̀ apá kìíní nìyẹn tẹ bá bá wọn sọ̀rọ̀ tán tí àwọn náà bá wá ti fara mọ́ wọn ní pé kẹ́ẹ̀kọ́ irin ìfẹ́ kan fún wọn. Ah, ìbéèrè yìí yẹn hmm. ó ṣe bákan létí mi. ká gbà pé ọ̀rẹ́ yín ni wọ́n. ọ̀rẹ́ mi ni tí mi ò tí mo kàn mọ̀ lọ́rẹ̀ẹ́. ẹ ti dán rìn mo bá fẹ́ ju ọ̀rọ̀ tv sí pé bóyá gbórí dúró. ó di dandan ah, ó yá yá yá yá lọ́wọ́ kan kó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ni. ti bẹ̀rẹ̀ báyìí. ah sista ṣé wàá pa oh, ah, mo kàn rí tẹ dájú kò síbi látàárọ̀ ṣé ṣé ò sí. kò sí wàhálà. Ah, ẹ̀rọ ẹ má bí ìyá ẹ̀rọ ètò tiẹ̀ bẹ́ẹ̀ mi dé bí ó tiẹ̀ ju nǹkan tí mo lérò lọ mm. àmọ́ mo ṣe rójú yìí mi ò mọ̀ bí ẹ máa lè ṣọ́rẹ́ mi torí inú mi á lè dùn délẹ̀délẹ̀ tẹ́ bá lè jọ́rẹ́ mi o ọ̀rẹ́ mi ni o. ọ̀rẹ́ ṣá. ọ̀rẹ́ ṣá ọ̀rẹ́ ṣá kọ̀bọ̀ ọ̀rẹ́ inú mi á lè dùn tẹ́ bá lè jọ́rẹ́ mi. pẹ̀lú tí mò ń wò yìí. ah ẹ má fi tójú ṣe. ọ̀rọ̀ yín ọkùnrin le ni. inú mi ni ẹ wo ẹ má wo tójú mi ojú yìí náà ni wàhálà tí mo kọjú ojú yìí náà ni àmọ́ ṣá mo fi ń dá yín lójú. kò sí wàhálà ah. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹ má ṣe o can I have a hug. kí ló dé níjọ́ kan ṣoṣo yìí náà ah. rárá. tẹ́ bá lè mọ bó ṣe mú mi lára sí mi. ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ah, ó ga ju ẹni títà mi ṣe lera nìyẹn o ẹ fún eré ìfẹ́ kékeré tẹ́ra ṣe fún wa yẹn ní báyìí o ọkọ àti ìyàwó ni yín ẹ bá mi kọ orin ìfẹ́ fún sísá mi kẹ́ mi fi ìfẹ́ hàn wọ́n lórí ètò àwọn aráalé fẹ́ẹ́ rí bẹ́ẹ̀ ṣe máa ṣe ní kíákíá toró ṣì ń bọ̀ lọ́dọ̀ sísá mi náà. Ah, orin ìfẹ́ hmm. <laughs> ah, ó lágbára olómi onítìmí ọ̀rẹ́ mi ẹ̀kọ́ dáadáa o olólùfẹ́ ojú kan ládá torí ẹni ẹ má máa dùn mí o lọ́lá <laughs> olúwa kò sóhun tí ìyá wa olómi onítèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ládá torí ẹni lọ́lọ́lùwà kò sóhun tí ó yà wá. ló ti wo o báyà ló ti wo o sáyé gbàmùgbàmù náà Jésù ni o àjò àjò àjò ẹ ṣe bọ ẹnì yọ̀ǹda wa ẹnì má kọ ẹnu náà ní wàhálà ní tí yọ̀ǹda yín ah, ẹnì náà lè kàn kánì náà. Ah. apá kìíní la rí yẹn ẹ ṣe gan. sísá mi ọ̀rọ̀ náà kàn yín báyìí àwọn aráàlú sọ pé hmm, wọ́n kọ ránṣẹ́ ni wọ́n ní ká gbà pé ọkọ yín ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún yín inú yín wá dùn gan-an ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ two thousand and nineteen model. ṣáṣá ṣáṣá tí a náà lọ. ṣáṣá lọ. ẹ wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn báwo lẹ ṣe fẹ́ ṣe é kíákíá ìṣẹ́jú kan ẹ má kúnlẹ̀ o ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ lóyà. ọ̀ní ṣé mi ló ra kí mọ́tò yẹmi ni mo ní mọ́tò tó wà ń ta ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi kó bá mi manage. irọ́ ni o. even two thousand and twenty gan mo order ìwọ ló ní màá jẹ àná kéré gan ló kọ́ tí mo bẹ̀rẹ̀. Ah, that's my love. oṣù òkú oṣù òkú no problem ojú ah, bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ lọ oṣù problem. Ah, ẹ Mọ́ríkì ó yà you? fi àwọn àwọn èdè ní oríṣi ayọ̀ mi ayọ̀ mi ah, orí mi wù ẹ níbi tá ẹ àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì thank you darling I love you dear love you too. Ah, ga jù ọgá ìwà lẹ ní òsì nǹkan ìwà lẹ ní òsì nǹkan ẹ̀yin eh, ah, ara lé ẹ̀yin kan ṣe ti bá mi ah, so mọ́ eh, eh, ẹ bá mi so mọ́ brọdà mi àti ẹgbìmọ ẹ bá mi dì. ẹ má jùlẹ o. ó dá mi lójú pé <laughs> ẹ ń gbádùn wa lórí ètò bàbá ètò lénìí pẹ̀lú ọláìdídí ìfẹ́ náà ni ẹ̀yin o ẹ jẹ́ kí ìfẹ́ kó máa rotate nínú ilé wa kó máa lọ bẹ́ẹ̀ kó má dúró rárá rárá nítorí pé kí ni ìfẹ́ ló ṣe pàtàkì. àsìkò mi ń sá lọ èmi gan ń sá tẹ̀lé àwọn ìdílé aláyọ̀ mi wọ́n fi àkókò lẹ̀ láti wà pẹ̀lú wa lórí ètò lẹ́ni. mo rí ẹ̀bùn ìgbà láti iléeṣẹ́ Splendor Cakes wọ́n ní kí n fún àwọn ìdílé aláyọ̀ mi tí wọ́n bá wá sórí ètò wọ́n ní kí n gbé e fún yín. ẹ ṣe o Splendor Cakes ajé a máa wọ gbá o àbùsí etokun àbùsí ní tẹlẹdùmarè àbùsí ní tokun o yóò ní gbẹ iléeṣẹ́ yẹn á máa lọ sókè sókè ní o. ẹ bá a wọbẹ ẹ bá a wọbẹ. ẹ o láti iléeṣẹ́ Splendor Cakes. ẹ ṣe o pé brọ́dà mi wọ́n sọ sí mi létí pé ìyàwó wọn ṣẹ̀ṣẹ̀ ṣe ọjọ́ òbí bí kò pẹ́ kò pẹ́ náà ni Splendor Cakes ní pé ká fún wọn ní ẹ̀bùn kékeré tí wọn náà bá jẹ́ ẹnìkan tó ní ẹ̀kan tàbí méjì tó fẹ́ kó ṣọwọ́ sí wa lórí ètò ẹ kò ṣọwọ́ à ń dúró tì ní bẹ́ẹ̀ ni yorùbá sọ pé òun ní ká jẹrọ pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún ìyẹn ò jẹ́ ẹ ó dá mi lójú wípé ẹ gbádùn ètò bàbá ètò tèmi àwọn ìdílé aláyọ̀ mi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀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 ẹ eh, lórí ètò bàbá ètò báyìí.